wa nílé lóko lọ́nà mo lérò pé ẹ ti bá wa jẹ̀gbádùn ètò Miliki Express tẹ̀lé yìí gbogbo bó ṣe ń lọ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn tí mo ti mú wá fún yín àwọn sinimá tí mo ṣe àfihàn rẹ̀ àwọn bó ṣe ń lọ lẹ́yìn ìtàgé lóko eré mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo eré yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá ti jẹ̀gbádùn eré yẹ̀wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kó má jẹ́ pé ojú yín nìkan ló máa wo eré yìí ẹ bá wa sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín pé ètò kan wà ní gbogbo ọjọ́ ajé Miliki Express tí wọ́n ti di aago kan báyìí ẹ pàdé wa tẹ́ bá tiẹ̀ wà níbi iṣẹ́ ẹ wò ó kò di dandan pé tẹ́ bá wà nílé ẹ kàn bá wa download StarTimes sí orí fóònù yín bẹ́ẹ̀ ni tágo kan bá ti lù kẹ́ síbẹ̀ wá ẹ máa máa jẹ gbádùn ètò wa lọ ni nínú mọ́tò o nínú ọjà ni o níbikíbi tẹ́ bá wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó bá lè tẹ̀lé wa ní àwọn orí ẹ̀rọ ayélujára wa bẹ́ẹ̀ ni lórí Twitter àti Instagram wa ẹ lè tẹ̀lé wa ní at Orisun TV lórí Facebook ńkọ́ àti YouTube wa Orísun TV lórí website wa náà ń kọ www.orisun.tv fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tí ẹ bá ti jẹ̀gbádùn ètò yìí tí ẹ bá mi dọ̀rẹ́ pọ̀ ní orí ẹ̀rọ ayélujára lórí Facebook official Tóyìn Òkì tẹ bá ti tẹ official Tóyìn Òkì sí kẹ wọlé ẹ̀wọ̀n máa gbà yín wọlé lórí Instagram náà ń kọ ẹ̀yin ẹ̀kàn wá Tóyìn Òkì ẹ̀ máa rí mi ń bẹ̀ ní orí Instagram ẹ wo ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé gbẹ̀jẹ̀ ṣe ń ṣọdún ẹ wò ẹ ṣe jẹ́jẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa nílé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká fi ire àti ayọ̀ pàdé ó dá.